الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين اللهم صل على محمد وعلى آل محمد وسلم تسليما أما بعد أيها المسلمون أوصيكم بتقوى الله تبارك وتعالى في سركم وجهركم واعلموا أن التقوى هي أفضل عمل يوصل العبد إلى مناه قال تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم واعلموا يا عباد الله أن مخالفة السنة فتنة عظيمة ومن ابتغى الفتنة فليخالف هدي رسول الله صلى الله عليه وسلم لأن الله سبحانه وتعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم يا عباد الله تذكروا أن ربكم سبحانه وتعالى قال وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب واحذروا البدعة والوقوع فيها مهما كان فإن خطرها على فاعلها جسيم فعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الطبراني وإسناده حسن وعن عبد الله بن عمر رضي الله عنهما قال كل بدعة ضلالة وإن رآها الناس حسنة رواه البيهقي وهو صحيح الإسناد وعن عبد الله بن مسعود رضي الله عنه قال الاقتصاد في السنة خير من الاجتهاد في البدعة رواه الدارمي والبيهقي وإسناده صحيح اللهم جنبنا الفتنة اللهم جنبنا الفتن ما ظهر منها وما بطن واهدنا إلى سواء السبيل فإنك الهادي إلى صراط المستقيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أقوى المفهود ولغبا وتجزكنا أن يقين بقوة أسي الصلاة أسي السلام فوجز النبي رضي الله عنه محمد صلى الله عليه وسلم كيولون كيولان في الكون كما بان يدفع الله على عليه kó sì máa bá gbogbo àwọn sàhábà kó sì máa bá gbogbo àwọn tá a bá tẹ̀lé ìlànà àwọn bákan náà èyí mùsùlùmí òdodo ìgbé kájú fún níbẹ̀rù ọlọ́run ẹ̀rọ mà ìbẹ̀rù ọlọ́run òun náà ní irinṣẹ́ tí èèyàn fi máa ń rí gbogbo ní tá a gbà níwájú ọlọ́run ọba gbà ọlọ́run ọba sọ́dọ̀ àlùkùránì bí ẹni mú mi ní òdodo tẹ́ ẹ bá ti ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba yọ ọ́ máa jẹ́ kẹ́ ẹ máa dé ìdẹ̀ẹ́dẹ́ yẹ́jà lẹ́kùn kọ̀ọ̀kan ọ̀dà yọ máa yọ gbogbo ìdọ̀tí gbogbo pàǹtí gbogbo ẹ̀gbọ́n lọ́dẹ̀ tẹ́ ẹ bá fẹ́ dédè kan yọ máa mú kó fún yín ọlọ́run tẹ́ bá ti ń bẹ̀rù mi màá máa ṣẹlẹ̀ ìfún wa nínú pé bá ń bẹ̀rù ọlọ́run ọba wa máa tẹ ń tàn lé àwọn nǹkan tá a fẹ́ gbà ni wọ́n ti ọlọ́run ọba á máa fi bẹ̀rù ọlọ́run ọba á máa fi bẹ̀rù wá ilé fún yá ìbádọ́lá àyẹ̀wò sí ọlọ́run jẹ́ ká mọ̀ dájú lákàrí pé ánìyàn mọ̀ká alábàtà sunna ti fi ìdíná tó náà rí ma jẹ́ ká mọ̀ dájú kí èèyàn ọmọ ìyá pa sunna alaihi wasallam kálọ̀ máa pé fìtínà lálọ́jẹ́ fún bẹ́yìn àbá ti ń yapa sonígbò ní ti súnà ṣe jẹ́ ẹ̀rọ ọmọ olúwa rẹ̀ ń béèrè fún fìtínà fìtínà tó na àríyìnmá kí èèyàn ọmọ gbé súnà sẹ́gbẹ́ kan gbogbo ìpàtàlẹ́ dábẹ́ sí tàbí kọ́ máa gbẹ́nu súnà sẹ́gbẹ́ kan ẹ̀rọ ọmọ olúwa rẹ̀ ń béèrè fún ọkọ̀ lẹ́ta fìtínà kan náà yẹn o ẹnikẹ́ni tí bá ń wá fìtínà ẹ sọ fún pé kọ́ máa takò súnà àjàlè sọ́nà bàbá ọ̀bẹ̀rẹ̀ fìtí náà jọ́mú yàrá fìyàmà máa tako súnà nàbì sọ́lọ́wọ́ àyè ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé pẹ̀lú yàtàrí lẹ́dí náà yóò parí fún náà ní ápùlì àwọn tó sí ibà wọn pé àwọn yóò sí ibà wọn máa dá àwọn àyè náà bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá jẹ́ sí pé ọba fẹ́ jìnà ọbẹ̀ jìnà bẹ́ẹ̀ yẹn bá ń gbé èlé fìtínà ẹgbẹ́ ọmọ tako súnà ẹnì kan bá bá gbóhùn sẹ́ fìtínà ayé nǹkan tó máa tako súnà lẹ́nu ó rí fìtínà ayé ó tún rí fìtínà sàárì ó tún rí fìtínà lóbi àti ìyá ọ̀nà ló sọ bẹ́ẹ̀ sọ́kùn náà fẹ́lẹ́ àṣetàbí ilẹ̀ ní ayọ̀ fún alẹ́kùn náà kámọ̀rì ọlọ́run ni ẹ̀yà sọ́ra ẹ̀yin tẹ́ ń takọ ànábì ẹ̀yin ẹ kẹmẹ bá ṣe níbi sínú àtàrí kẹmẹ bá ṣe níbi sínú àjọ mẹ́ta lọ fìyà ọlọmọ ìjà wọlé níbi sínú àjọ wa gbogbo àwọn tó ń takò sínú ànábì ọlọmọ bá dá wọn padà fún bá ṣe níbi sínú àyè ọlọmọ bá ní ẹ bá ń wá fèsì náà kọmọ takò ànábì sọlọ bá wà ní àwọn tó takò ànábì lánàá wọn níbi sínú àyè àwọn tó takò ànábì lánàá wọn ó tún níbi sínú àná sáré wọn ó dẹ̀tọ̀ jẹ́ fèsì náà wájú ọlọmọ bá tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tí bá ti ń takò sínú ànábì wọn mọ̀ sọlọ bá wà ní. Imam wa Malik rahimahullah ta'ala tẹ́lẹ̀ bá mọbi táwọn túmọ̀ àtúntìnà ìlú sẹ́mọ̀ pé súnà ńláńlá lọ́pọ̀lọpọ̀ wa gbọ́ yíyá mọ́ta kó súnà nẹ́bí àwọn súnà tuntun kéré tá a rojú ti pé súnà kékeré lélẹ̀ àwọn àfa àwa ìbámu Málíkì wọ́n tún kọ́ yé débẹ̀ ni pé kéèyàn bá tún gbé súnà ilé náà sẹ́gbẹ̀ẹ́ kan olùwà rẹ̀ sọ̀fà lẹ́tà tó gbé jìnnà mọ́mú àmọ́ àyè rahimahullah àwọn ni yá Aba

bó ti wulẹ̀ kọ́ dá lóhùn ní gbàgbà tó ìfẹ́ inú bá fẹ́ ṣe náà ọ̀rọ̀ pé bóyá ní tó fi dáhùn lóhùn yóò ṣe déédéé ìfẹ́ inú ẹ̀ ó ní mi ní ayé náà ọ̀tọ̀ rẹ̀ wọ́n máa ma ẹ níbo ni kí n ti lọ dàníyàn mo fẹ́ ṣe àìsí àbí ọmọlá níbo ni kí n ti dátọ̀ hàrà mi ìmọ̀mù amálìkì ni mi ní ìfọlẹ̀ ìfà mi ní ayé tó àhàwọ̀ àmà Rasulullah sallallahu alaihi níbi táwọn ẹbí ti gbé náà ní oṣù gbé lọ́dà níyàn bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ìyẹn náà tó ní dúlẹ̀ ṣùlẹ́yìnfà ẹ̀ ń bá jára màdínà dúlẹ̀ ṣùlẹ́yìnfà ibẹ̀ ni ó ti gbà sọ̀rọ̀ sára yẹn yóò ti gbà ní abúnfẹ́ ti ọmúra abúnfẹ́ ti ṣe ṣáì. ọkùnrin yìí ọ̀wá dákẹ́ fàkọ́ọ̀là ọkùnrin sọ pé ìdílé orí ìdáná fún ìmọ̀ ẹ̀mọ́ ọkùnrin ní ìwọ náà mú wù mí kí n gbé ara mi inú mọ́sáàsì àyàlí ọgbà pé mọ́sáàsì lọ́lá ju ọ̀hún mọ́sáàsì níbi kan ọ̀dà níyàn ọmọ sí ààyè kọ̀lọ̀ látọ̀ ṣùgbọ́n àgbọ̀ yìí jẹ́ ó ní mọ́sáàsì lọ́sí fẹ́ gbẹ́dọ̀ mọ́sáàsì àná afáwa ìnáwó amáyé sọ pé kọ́ọ̀là látàfààlì má sọ bẹ́ẹ̀ o ọkùnrin náà sọ́dọ̀ àpẹfà yìí ní orí ìdáná ìmọ̀ mọ́sídẹ̀ ní ẹni tẹ́lẹ̀ kọ́bọ̀ ọkùnrin náà ní àrùwọ̀ ẹ̀mọ́ máàlì mọ́sáàsì ìjà àpọ̀ bí ìyàbá kí wọn kàn mẹ́ yóò gbà mo máa gbé haram mi bẹ́ẹ̀ náà ó ti ti kí ládàá ní ọ̀pọ̀ ju kí n lọ gbé lé lórí ìlẹ̀ ìbàdàn ó tún wáá fi kọ́ mí ní ìdílé kọ́bùrù ó ní tòsí sàárẹ̀ àjẹ́lù kan ní gbé haram bídíà tí máa ń gbé yàn àwọn ní mímọ́ ó sì máa gbàgbọ́ yẹ ṣùgbọ́n tí ọ̀rọ̀ àmà kò ní gbàgbọ́ yẹ àfi kọ́ máa gbogbo nǹkan kéékèèké tó náà nínú masalasi ànábi sọlọlọ nígbà pé imam malik ní láta fàáyì fa inni akhsha alayhi al-fitna náà wọn malik ní afáì sọgbọn náà mọgbà lọ haram mọgbà nílẹ̀ ní masalasi lọ síbi ànábi títí títí ẹrú ń bá mi kọmọ àjẹsí pé títí náà bá ọ orí ìfìsínà ìwọ ah, náà ti máa dáná ìfìsínà bọ́lá ń bá jẹ ìfìsínà sí ní ẹ̀yàn níláyé gbé mọ́. èyí tí ń bẹ nàìjíríà yìí kìí jẹ́ fìtínà bíbí la la fi sẹ́kù ń bẹ tí i bá wọ nàìjíríà ọlọ́mọdé wọ bẹ̀ láyéláyé tó bá wọ bẹ̀ nìkan kan sẹ́kù mọ́ wọ́n bá wọlé sínú ẹbí kan ẹ̀ ní rẹ́bí mọ́ ni wọ́n já horo ni wọ́n tù ká ní. mọ́mọ́ máa ń tún ní ẹ̀rú ń o kọ́mọ́jà tó hajj ọkùnrin náà wá ń yà lẹ́nu pé áá wàá kí ni bìtínà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà tó dé lẹ́nu kìlómítà méjì péré mẹ́ta tí ń bẹ láàrin masalasi àndẹ́bí àti lónà ìlẹ́fà bí mi bá gbé ní masalasi mo ti gbé kó tó di pé mo débẹ̀ nílẹ̀ ó yẹ kí ládàá ní ọ̀pọ̀ tó ti ń lọ sí ọ̀rọ̀ là ń jẹ́ masalasi lọ́lájà àwọn ọ̀nà ayé yóò ti bá ó ń bí máa mú lẹ́yìn ìnàmà ìyá òun kàn fẹ́ fi díẹ̀ kan lásán ni wọ́n fẹ́ lọ àwọn yẹn jíjù fẹ́ gbé haramí kọ́ọ̀lì ẹ bá lọ hajj ìjàgbọ́ lọ ń múra rí ọ̀rọ̀ yóò yé dáadáa ẹni tí wàá ti lọ ọbẹ̀ rí ó lè má ti lè yé ìtumọ̀ ẹ̀ náà yọ̀mọ̀ yé abáyé ìmọ̀mù amáyálẹ́kì wá sọ pé wà á yìí òfin mẹ́sìn ahazọ́m ìtinà òwò lọ́wọ́ tóbi tó ní àǹtàrọ̀ ànínákàtà pé kò ríra rẹ ipò sí nǹkan kan tọ́já tánàbí wàá sàdẹ́ ẹ̀wọ̀ àbí ànábì ọ̀wá lè fi nǹkan náà kò wọ́n ríra rẹ kó sí dájú ànábì lọ fìtínà wo lọ́wọ́ kọjá abẹ́ àdánwò wo lọ́wọ́ kọjá abẹ́ gbogbo ń bí bí àlùfín ní nǹkan lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti nǹkan tánàbí ò sí sallallahu alaihi wasallam ẹ lọ ọmọ yìí bí ọba sọ́jà rẹ nígbà rẹ sì ní pé àti fẹ́ ọba dé kiri ànábì nìyẹn sallallahu alaihi wasallam bàbá rẹ wà lóde ìwọ náà sì wà lóde wọ́n fi bàbá rẹ jẹ alága wọ́n fi wọ́n jẹ five chairman bàbá rẹ fi one hundred thousand naira lẹ̀ ìwọ wá fi two hundred thousand naira lẹ̀ kí ni ìtumọ̀ bàbá rẹ ti wà lóde kí ni ìtumọ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ ó ti yé wa níbi ọ̀n bá bàbá rẹ ta kàmpùmá kódà kó lówó ju bàbá rẹ lọ ọ sọ pé mi ò lówó kankan tí máa bílẹ̀ bíbáyìí two hundred thousand yìí bàbá wa náà ló fi sílẹ̀ nítorí òní ò ní dá tẹ̀sí lọ́tọ̀ báwo wá ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni sẹ́ni tó bá ti mú nǹkan kan wá títí sára ẹ̀sìn lẹ́tà tó kọjáde náà nìyẹn yí pé mo ju ànábì yẹn àbí ànábì mọ nǹkan yẹn ṣùgbọ́n àìsè kò sọ fáwa yẹn tàbí ànábì mọ ṣùgbọ́n ọ̀lẹ ni kò lè ṣe àwa wá lágbára ju ànábì lọ àwa ṣe máa ń yàrá ẹni jùmọ̀ ló fi jẹ́ sí pé mọ́mọ́ máa ní tiwọn ní ọkùnrin gbọ́ o ọlọ́run bá sọ pé pálí áhídárì ìlẹ̀dí àyọ̀kọ́ lè fún ní àdàbìnrin yìí àrùn tó fi bá fún un fìtínà mọ́mọ́ máa ní ti káyà máa yà yín tiẹ̀ kí ọlọ́run ní ẹ sọ́ra kí máa ṣe rí fìtínà ẹ má tàkù ẹ má kọjá ẹ má ọba tètè nínú ọ̀rọ̀ ẹ̀sìn báyìí bẹ́ẹ̀ bá sọ Gbagbowa wà ẹni ọlọ́run pọ̀ asàfúnlá mẹ́ta ọ̀ràn nígbà náà ṣùgbọ́n ní ìsìn à mẹ́ta ọ̀ràn mọ́ ẹja tuntun tọ́ba ti fi kún tó ń sọ náà ní wípé ànábì pé sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìlú bẹ́ẹ̀ fún ẹ mẹ́ta ẹni tó gbé ibẹ̀ ti mà gbọ́ ọlọ́run tó gbé ibẹ̀ ti mà gbé ẹ̀jẹ̀ ká jìnnà sí gbogbo yín tó bá ti yẹ mọ́pá máa tako súnà nẹ́bì gbogbo ẹnikẹ́ni tó bá tako súnà nẹ́bì ẹ̀ sọ fún kó ti kọ́ lẹ́tà fìdínà àwọn abala sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala wọn náà wá yọra rẹ o fìdínà yìí ti ń bọ̀ ọjà ìgbà sí òsì pọ̀ tìlẹ̀lẹ̀tìlẹ̀ yóò tí yìí jẹ gan èmi ọ̀wá sì fi náà ọlọ́mọdé ẹni tí ń takò sunna ní bó ti yẹ ká jẹ́ nù ní ká jẹ́ ẹ̀fà àti ìlẹ́sẹ̀ ó sì yẹ ká ṣe gan mọ̀tá wọn nípa àlejò mọ́tàkó mọ́tì mú mi ìwàjọ́ takò tọba tí mú mi ìwàjọ́ takò bọ́ọ̀ bá sọ́jà ti pọ̀ ntakò ntakò náà ni àwọn onímọ̀ ní kò sí ààyè kankan tí wọ́n gbé fídíò àti àbíkọ́ tẹ́tí pé wọ́n ti fi takò sunna nẹ́bí sọlọ́ọ̀ wọn náà má kò sí wọn wá tọ́kọ ẹnì kan ò ní í ṣe fídíò kan ibi tó gbé bídí àyẹn sí ẹ lọ́ọ́ màpé súnà kan ní mẹ́mẹ́ ọ̀fẹ́ borí súnà yẹn àpèjúwe pọ̀ nínú òrun nínú zakat nínú gbogbo nǹkan tá à ń sínú ìjọ sínú zikiri tàbí ẹ bá ti masalasi mi ní sọ bá sálámà ìtumọ̀ àtà subhanallah walhamd wọn máa wú subhanallah allahu akbar allah wọn máa wú jàmá ọ̀sọ̀dẹ̀ ntánàbí mú wa àwọn fi mí rìpéṣì ayé ànábì sọ́nà máa wà kí wọ́n rìn túmọ̀ ẹ̀ ṣé bàbá àtọ́ bí ànábì kó gbá lé bíbíà kó gbá dà ìtumọ̀ ẹni ẹ̀ lóbi jẹ́ bíbíà àwọn nínú ẹ̀ ní kọ̀ọ̀sẹ́ nìkan kan tó ṣe bíbíà láàyè lọ́rọ̀ nígbà àfikọ́jẹ́ ti pé súnà kan bẹ́ẹ̀ tó fi bíbíà yẹn tó fi àkàntà rẹ̀ súnà bóríwọlé bíbíà bórí ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ báyà bá sọ́ra nítorí bọ́lọ̀ sọ pé ájìnà sí dídà ẹjẹ́ àtọ́ra nítorí pé tí èèyàn bá ń ṣe dídà ló ń gbé ị ó ń gbé dídà lórí súnà ẹ̀jẹ̀ àlọ́mà òun tí ó di ayé o yọ ọjà bí sàárè tí ọba tó bá tó fi kó mbẹ yóò sì bí bídínà yọ tí tó bá tó fi kó ká fún ọlọ́run òun náà ní gbólóhùn ọlọ́run bá sọ pé wà máa ataakumu rasulu fakhudhuhu wà máa nahakum anhu fantahu wattaqullaha inna Allaha shadidul iqab. ọlọ́run bá sọ pé wà máa ataakumu rasulu gbogbo ní tó ti tẹ ar-rasul Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ ar-rasul bẹ̀rẹ̀ wọ́n fún ní alifàdí láàmù láti fi dá yín lójú pé kì í sòtítẹ́ ìgbẹ́ tó pé pérépéré òjijẹ́ tí ò ní sọ àbẹ̀tí bàbá ni ọ̀sọ̀ ni bàmá àtà kọ́mọ rasul gbogbo ní òjijẹ́ tí mo ròyìn tí mo fi gbogbo nǹkan tá a fi máa sọ fún yàn kọ́lé báyìí tí mo fi ròyìn rẹ̀ tọ́ba mú wá báyìí fàkòdò ẹ̀yà máa gbá ní o bá kó sápò náà kò sí ṣòkòtò tún tì sẹ́nu ẹ̀rọ kò tún tì sínú báàgì gbé sórí kó lu súnà sórí kó di súnà sápò kó tún pàǹtẹ́yìn kódà tọba tó lè máa fẹsẹ̀ gbá kan sùn wájú pé àìrí ti ń dilé ìjìmá súnà kó yapa lọ́dọ̀ rẹ nígbà ní wàá máa àdá kọ́mọ́rọ́ tó ń lò bá oru ọlọ́run ní ẹgbà ẹgbà ni o wọ́n wá sọ fún wa pé wàá máa náà kò máa ń mọ bá ń dáhùn ìtọ́ba ní ẹgbẹ́ ti bẹ́ẹ̀ ẹ̀yà ẹ̀sìn wọn bẹ̀ ẹ̀sìn wọn bẹ̀ ẹ má sọ pé à no ọmọ bá dàgbà màá tó fi ká sọ fún wa kó dàgbà nígbà tá a bá lówó láti ṣe súnà ilé o táwọn sọ fún ọ bóòlù owó tó fi kó láyé ẹlòmíín ń tan ẹ jẹ ọwọ́ ń di kéèkì bọ́lọ̀ ọlọ́run tí wọ́n sọ fún ọ fún ah, wọn fún ọ lówó ẹlòmíín gbé a ilé òun súnà ilé òun ẹ ẹ bá lówó ló lè ṣe ẹ̀yìn sọ́ọ̀mù kó lówó ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí lọ àwọn ẹ̀dẹ̀ sí tàbí mélòó ló lówó tí wà ní lọ ó di ọlọ́run ọ̀gá àlà ẹjẹ́ àmọ̀tara wa jẹ́ ìgbàgbọ́ rẹ ní kọ́ yẹ wò ẹnìkan tó ní ẹlẹ́hà yàrá kan lówó láti rẹ̀ yàrá kan òun àtìyàwó àtọ́mọ́ yàrá kan ní ajọ́ ń gbé wọn àtìyàwó ẹlẹ́hà sí ìyàwó kí ló sún débẹ̀ wọn ọgbà ní ibi màá fi ìtẹ̀hánu bẹ́ẹ̀ la gbogbo nǹkan tá a pè ní sunna yìí wọ́n ti máa bó ṣe ń ṣètò ayé ẹ̀ tẹ́wọ́n ní kẹ́ ẹ máa débi tẹ́ni six thirty nísìnyí ọ̀pá títí mẹ́lẹ̀ náà nìyí báàbá rí bòmí ìdá lọ àgbọ̀nà ah, ah, mọ́tì bẹ́ẹ̀ ọ àjọ sí ni àjọ sí sílọ́ọ̀n ni èdè bí sí sílọ́ọ̀n náà yìí tó wà mí ọ àjọ sí gbogbo gbèsè ayé rẹ bí ilé ìjà falẹ̀ sẹ́yìn ìjà falẹ̀ sẹ́gbẹ̀kan ìjà falẹ̀ kálíbà ara yìí sìn ọlọ́run ọba báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìpẹ́ sí pé gbẹdẹmukẹ́ ló fi sin lọ́wọ́ ọba ọ̀hún àti ìfọ̀mọ̀ ń tẹ́tù kọlọ́ọ̀lù jẹ́ ṣẹ̀fẹ́ wà lẹ́nu ọ̀fìn òtẹ́ẹ̀lì ayé tó ọba wọ ọbẹ̀ gan lásán lẹ́yìn ọ̀nà wọn ti máa béèrè lọ́wọ́ rẹ pé reception wọn ò ní tí ọ lọ ọbì kankan reception àwọn abẹ́wà lẹ́yìn náà ọ̀fẹ́ lọ́wọ́ ó ṣiṣẹ́ àwọn àtàná ṣiṣẹ́ ni wọn náà tòun náà ṣiṣẹ́ ni ọlọ́wọ́ bá sọ fún wọn tàkùn lọ́hà ìnà lọ́hà ṣẹ́ẹ̀dì ìdúró ẹ̀fọ́ ẹ̀yin mùsùlùmí ìdúró ìdí àṣọ ká má jìn sọ́fin bídíà bó ti wulẹ̀ wọ́n mọ́ má kojú kiri bídíà torí pé ànábi ní fa inna kulla bid'atin dalala kulla all gbogbo ẹ̀ kékeré ní ńlá tòsí bídíà ọlọ́rọ̀ bídíà oníṣẹ́ bídíà ìlérò bídíà ti group bídíà individual gbogbo ẹ̀ ló ti wà ẹ jìnnà sí o gbogbo ìjàngbọ̀n ìgbéjà ẹ má jẹ kẹsẹ̀ yín ó jìn sínú ọ̀fẹ́ gbéjà torí pé ewu rẹ̀ lágbára o nínú ewu tó wà ń bẹ̀rẹ̀ hadith náà wà sọ̀rọ̀ nígbà wà tó sọ fún wa ó ní ìnà náà ọlọ́run ọba jẹ́ òun nìyí hajjaba tawù bàtà àmì kò sì lè sọ àṣìlè bí dáa hàtà yàda àmìlẹ àjà ó ní ẹlọ́mà pẹ̀lú wa mi àlámì ní sọ̀rọ̀ yìí ó ní ẹlọ́mà pé ọlọ́run ọba ó ti tilẹ̀kùn ìrònú pìwàdà ó ti tì má oníbíyà ó ti tì má gbẹ́rin ní òde ìrònú pìwàdà nígbà oníṣòro onípìwàdà ó jẹ́ tó bá ń sọ fún bíbí oníbídà ó tún bá wọn yìí sábà tún bá wọn sábà kú sórí bídà yìí nígbà tó bá wà mà pé tó ti wọ ẹ̀wọ̀n bídíà ẹ̀wọ̀n kí ni béèrè ó yẹ kó sá fún kó má wọ̀ bẹ̀ tí wọ báyìí ó gbogbo ọdún méjì náà ti wọ báyìí àdéhùn sọ máa ní sábà máa jẹ báwọn tó bá ó ti tilẹ̀kùn táwùbà gbogbo náà mọ̀tò máa táwùbà ó ti tilẹ̀kùn tútúbà àwọn kúlì sọ àṣírí bìyà kúlì kanáà ní gbogbo ní bídíà bídíà kékeré ní bídíà ńlá ni wọn náà ti tilẹ̀kùn àwọn wọn yà sí ẹran ayé àfa ẹ má ka yà sí bẹ́ẹ̀ sí ń ka ìmá ẹ má ti fi kiri gúrùpù mà ha ha fún ẹnìkan ló sọ̀rọ̀ à ń ṣàdúrà ọlọ́run gbọ́dọ̀ tọ́ mọ tá a bá pọ̀ tá a hó lọ́nà lórí ó yọ dá wa lóhùn ẹ̀rí làkàrí òfò ní gbé káàkiri títí ọlọ́run àti subhanahu wa ta'ala ẹ̀rí mọ́jìn sọ́kùn ìgbéjà ọ̀ torí gbé ilẹ̀kùn tútù bá ànábì ni wọ́n ti tì mọ́ níbí yá kò ní gbọ́ ó di ìgbà tó bá fẹ́ ronú fún ẹ pé òun ò ṣe bídí àmà ìjọba ló ṣe bídí àmà ìjọba ni ó gbọ̀ padà wà lá ajẹ́sí pé a ti ti ń bídí mẹ́rin láti wọnú bíbíà tìrì òjì nítorí ẹ wíkà lọ ẹnìkan lòún ti bíbíà ń sàlàyé tó èmi ìsábà wí ìtàkókò mi pẹ̀lú bíbíà tó láti mọ̀ pé ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ fún wa sọ̀rọ̀ bá màdùn sọ sùmọ́ tó bá béèrè ẹ̀yà ajá lọ tàbí abánu opportunity kan ní ká sọ fún máa sọ fẹ́ nìkan jọ kàbí ẹbí bí àtẹ̀ ṣe é jìnnà sí ẹbí lẹ̀ bàbá bínú ẹ̀ lè ṣèjọsẹ́ fún ẹ̀ ó ní tọ́ba jẹ́ sí pé ìlànà tó ń wá ẹ̀ kì í bá sòdodo kì í bá ṣe òdodo kọ́lọ́ǹkọ́ pa àwọn. oṣù tí kò fọyà báyìí wọ́n yẹ kó sọ pé tí kì bá sòdodo kọ́lọ́ǹkọ́ tọ́ sí ọ̀nà nítorí kó wí nìyẹn ẹni ẹ̀ ti di dání yẹn ọjọ́ àwọn sòfèrè àdáni yẹn àwọn kẹfìrì tẹ́ ń ta pa nínú ìyàrá ìsọdọ̀ àtọwọ̀ sẹ́lẹ̀ irú ọgbọ́dọ̀ táwọn náà sọ wọ́n ní tó bá yẹ kí pé òdodo là náà ti bá ń sọ ìwọ lọ́n sọ ìyàkalẹ̀ ìsẹ́mà kọ́ pa wọn ní ẹ̀rí sẹ́wọ̀n tẹ́mi yàrá ti sábì òṣèlú nìyẹn ẹ̀mí ń dídí àjẹ́ púpọ̀ ọlọ́nkọ́lá wà lọ́wọ́ nípa báyìí gbogbo àwọn sálà àwọn sọ̀hábà ní láti rọ́ọ̀dì ọba àlùjá rẹ̀ wọ́n pa wá nílùú ah, lẹ́fẹ́ kà ní ẹ̀yìn àdípèlé èmi ò mọ táwọn yàrá fojú kiri bídí àti lákòókò tá a àwọn àfa mi náà fojú kiri bídí àbọ̀rọ̀ fojú kiri ẹ̀ dára bẹ́ẹ̀ fi jọ ànábì ní ànábì ò lẹ́yìn ìgbà náà wà dákẹ́ mbẹ́ tọ́ba dákẹ́ mbẹ́ á pè é ànábì ní àmì ọ̀fẹ́ tọ́lé oníwà kúlà bídẹ́ àti dọ̀làlà kí èsì máa dọ̀làlà igbó ànábì ní gbó gbogbo bídẹ́ wọn ni wà kúlà dọ̀làlà tí fi náà ọ̀rọ̀ wúlé wá tó àlè jù bá lọ. àwọn sọ́là àwọn sàhábà ní ọ̀dọ́ bí ọba ọ̀gá rán ní tí wọ́n gbà látọ̀dọ̀ wọn nípa títí nílùú lọ́fẹ́ kà ẹlòmíì bá wọn sọ àwọn tó lé wọn ò tẹ̀ já wa ní wọn bá pàjọ gidi àbáyé wọn ò tún léjú fún ní pé wèrè wèrè burúkú ṣebí bá bá sí àwọn wọn yìí dáhùn sálámà wọn jọ bí wọn bílẹ̀ àbá sálámà sáwọn sálámà sálámà aleikum wọn máa wọrọ yìí òjì ní sọ̀rọ̀ tani ọ̀dà wọn wọlá ara wọn ní súnà àwọn àfa àgbà tẹ́bà ló ń bíbí àbáyé wọn wọn ò ní gbàgbẹ́ wọn kò tẹ́jọ́ wọn bá jẹ́ rẹ̀ torí aláìsàn ni kọ́mọ̀ bá ti christ náà wọ́n náà má bùtá bá ní hiv ń bẹ lọ́wọ́ alájọ ẹnìkan tó dúkù lẹ́gbẹ̀ẹ́ kò sì dúkù mọ́sálásí mẹ́sẹ̀jì wá wọlé sínú fóònù ẹ̀ tọ́ wá sí èsì wò ó ah, ọkùnrin yìí ó ní hiv lára mọ́ mọ̀ pé ó dìde lẹ́ẹ̀kan náà ó sì mọ̀ bí ò lè ràn ọ́ bá ń bó ti dúkù sí wọn lọ mọ̀ pé bídíà lágbára dé tí wọ́n fi lọ tàbá ti gbọ́ pé bídíà lélẹ́ kásáfún tàbá ti gbọ́ pé bídíà lélẹ́ ká tẹ̀ láti sàmù wọn torí bíbá ìjókòó wàhálà ní fún wa bíbá jókòó àìsàn ni yọ ràn wá àìsàn ẹ̀sìn náà ni yọ ràn wá báyìí àwọn sọ́dà àwọn sọ hábà ní ẹgbẹ́ bọ́bí ọlọ́ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ wọn abdullahi ibn umar sàbí abdul kullu bi láti ń bọ̀lá wọ́n yẹ wà náà abdullahi ibn umar sọ̀rọ̀ ó ní alifisọ́ sọ́ọ́dọ̀ fi sunna khayru min al-ijtihadi fi bid'ah ó ní ká máa fi sunna ká máa sí níwọ̀nba níwọ̀nba níwọ̀nba níwọ̀n tó wọ̀n sí níwọ̀n tó wọ̀n sí wọ́n lọ́ mọ̀ dáa ẹni tí bá ti sunna lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń jùlẹ̀ kò sì sí bídíà ṣùgbọ́n súnà yìí kọ̀ mọ́ ó lè sílẹ̀ sá lóṣù for example kí ẹ̀ súnà tó yẹ ká máa ṣe péré wọ́n ah, ju ẹni tó wáá jẹ́ sí pé wákàtí wákàtí ní ṣe wákàtí wákàtí ìtí wọ́n wí bẹ̀yẹn ni wípé oníbíbíà wàhálà àwọn pọ̀ torí pé téèyàn bá rí oníbíbíà ah! tí wọ́n ń ṣe bíbíà lọ àmọ̀ òfin àwọn ènìyàn ọlọ́run làwọn eléyìí wọ́n fara àwọn èèyàn tí wọ́n ti bíbí àti àkójọ látàárọ̀ títí dalẹ́ tí wọ́n àkúrò ń bẹ̀ sọ́mọ̀ kọ́ máa dáhùn ẹ̀mí rẹ̀ máa ti èmi ti pé àá ọmọ tàbí ẹni fáwọn eléyìí àá ah, wọ́n ti súnmọ́ lọ́hùn ẹ̀mí ti ti lè lù wọ́n ń bẹ̀ bákan náà èṣù ló lù wọ́n kí n fẹ́ mi. wọ́n máa rò pé ẹni ọlọ́run ni wọ́n wọ́n ní má wo bẹ́ẹ̀ àfa àwọn àgbẹ̀ láti máa sọ́nyà sọ́wọ́n ẹnu kóun ti súnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ìlọ́lá fún ọdún kan wọnú bíbí àti ọ̀pá jẹ́jẹ́ lánàá ìlú àmà ìlú ẹ̀bẹ̀rẹ̀ wọn bá wọn lánàá ìlú ọkọlá wà fún bíbí àmà ẹ̀rọ mọ̀ pé lákòókò tá a wà yìí àwọn onígbà mọ́lídì ó ti máa gbé balẹ̀ báyìí mọ́lídì nàbàwé ẹ̀rọ mọ̀ pé kí ṣe mọ́lídì fún àmì náà ti sọ́lọ́ bá wa yìí nínú àwọn bíbí àńlá ni ó nínú àwọn bíbí àńlá ńlá tó ń bẹ láwùjọ yìí tá a gbọ́dọ̀ tọ́ba ti nínú yìí gbà tọ́ba di next year kò ní kàn jẹ́ mẹ́tí ó fò má má dọ̀gbọ́n sẹ́sìn ẹ̀ má ẹlẹ́yìn má dọ̀gbọ́n sẹ́sìn jẹ́ ní ìfẹ́ ọmọ kílẹ̀ ọ̀fẹ́ ọmọ yìí jẹ́wọ́ ẹ̀sìn ẹ̀yin láti sálága èyí sálága àbájẹ́ o ọjà àárọ̀ láti ti wá àti ní òru kó ọba ń sí lọ́sàn-án gbogbo àkókò tó yọ pé ẹlòmíì tó ń dọ́gbọ́n sí bá ń pé ta lẹ́hùn ọ̀dà lóòótọ́ ìtàárọ̀ ti san ọ̀sán yóò sàkọsán òsì lára wòye àìsí bí gbogbo ń tẹ́pẹ̀ mọ́lìdì ẹ̀jà sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbégbá mọ́lìdì báyìí tọ́bí ìlà òwò wọ́n ti máa múra ní a bá ti pè ọ́ mọ́jà ní a bá ń ṣe ládùúgbò rẹ lọ nílé ìjọ náà mọ́jà wọn máa rẹ kọ́ gbọ́ mọ́jà wọn mọ̀ á sáńbẹ̀lẹ̀ ìwọ náà tó nípa abẹ́lẹ́ wọn babalá ní jùlọ kọ́lá wọn kó gbogbo fìtínà ayé fìtínà ẹ̀sìn lọ́pọ̀ jùlọ ayé ọlọ́wọ́ bá kọ́lá wọn kó mẹ́rin bìtínà ayé kéré níwájú bìtínà ẹ̀sìn ní bìtínà ayé lẹ́nu pé mi ò tí ì jẹun mi ò tí ì kọ́lé mi ò ra ká ara mi ò yá bìtínà ayé náà táyé mi tẹ̀sìn wá jù bẹ́ẹ̀ tẹ̀sìn bàtà yé jẹ́ tó sọ bàtà ìjà máa jẹ̀fẹ́ ni ọlọ́mọba yé wa jẹ́ wọ́n ti bá a jẹ́ ọlọ́ba náà náà kí náà fi dúró ní ìfàsẹ́nà wọ́n ti lọ́